orúkọ arábìnrin tẹ̀ ń wò yìí eléyìí tó jẹ́ arábìnrin tí ó kúrú jùlọ lágbàáyé orúkọ rẹ̀ ní Jomti Amge ọmọ bíbí ilẹ̀ India ní Jomti Amge wọ́n bí ní ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún 1993 ó ga níwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́rìnlélógún àti méje ìyẹn 24.7 inches eléyìí tó túmọ̀ sí. Si sẹ̀ǹtímítà méjìlélọ́gọ́ta ó lé mẹ́jọ sixty two point eight centimetre ọ̀gọ̀rọ̀ àwọn ohun mérìírí òun ló máa ń ṣẹlẹ̀ nínú ayé arábìnrin tí ó kúrú jùlọ lágbàáyé yìí ẹ máa bá mi ká lọ lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí arábìnrin yìí òun ni ìwé ìtàn mérìírí tá a mọ̀ sí Guinness Book of Record ló o gẹ́gẹ́ bí arábìnrin eléyìí tí ó kúrú jùlọ lágbàáyé ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n òun ni Jomti Amge báyìí o tí ó bá wọ bàtà tó ga òun ni ìgbéléwọ̀n Jomti Amge ni ó máa ń wọ kìlógíráàmù mẹ́fà o àmọ́ o láì wọ bàtà gíga kìlógíráàmù márùn-ún òun ni ìgbéléwọ̀n rẹ̀ tá a mọ̀ sí wéètì o ó dẹ́kun láti máa dàgbàsókè látìgbà tó ti wà ní ọmọ ọdún mẹ́ta o nǹkan táwọn olóyìnbó ń pè ní hormone deficiency eléyìí ti ń ṣe àrùn kan tí kì í jẹ́ kéèyàn ó ga sókè òun mà ní àwọn onímọ̀ ìṣègùn òyìnbó o ni wọ́n ní ó ń ṣe jọmtì amgẹ̀ o wọ́n sì ní ó jogún rẹ̀ látara àwọn òbí rẹ̀ o tẹ́ ẹ bá wá rí eyín ẹnu jọmtì amgẹ̀ ó tóbi ju ojú rẹ̀ lọ ní wípé ọ̀gọ̀rọ̀ àwọn ohun tí ò ṣẹlẹ̀ rí òun ló máa ń ṣẹlẹ̀ nínú ayé Jamti Hamge ẹ má wàá gbàgbé ẹ sọ̀bscribe sórí Asatainment TV láti máa rí àwọn ohun mẹ́rìírí mẹ́rìírí tá a máa mú wá sí ojú ìwòran yín ṣe wá rí Jamti Hamge tẹ̀ ń wò yìí o wọ́n ní irin ẹsẹ̀ rẹ̀ jẹ̀lẹ́ńkẹ́ ni wọ́n ní Jamti Hamge tẹ̀ ń wò yìí kò lè fò sókè o bẹ́ẹ̀ ni kò lè sáré wọ́n ní ẹsẹ̀ rẹ̀ kéré jọjọ tí àtàlà ẹsẹ̀ rẹ̀ tó sì rọ̀ débi wípé Jomti Amge kò lè tẹlẹ̀ bí alára o ìdí rẹ̀ rèé o tí ó fi máa ń wọ irúfẹ́ ìbọ̀sẹ̀ kan báyìí tá a mọ̀ sí sọ́ọ̀kìsì eléyìí tí ó ní ike nínú kí ó bàa lè rìn dáradára Jomti Amge tẹ̀ ń wò kò lẹ́mìí nínú rárá débi wípé bí èèyàn bá fọwọ́ kàn án lásán ó lè ṣubú lulẹ̀ oúnjẹ tí gbogbo ènìyàn ń jẹ òun mà ní Jomty Hange ń jẹ àmọ́ ní ṣá o oúnjẹ Jomty Hange òdiwọ̀n oúnjẹ ọmọdé ni ó fẹ́ràn láti máa ṣe ojú rẹ̀ lọ́ṣọ̀ọ́ eléyìí tá a mọ̀ sí mékọ̀pù ní gbogbo ìgbà kódà àrígbá wípé Jomty Hange tẹ̀ ń wò yìí o kò lè jáde láì ṣojú rẹ̀ lọ́ṣọ̀ọ́ torí wípé ó fẹ́ràn oge ṣíṣe lọ́pọ̀lọpọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àmì ẹ̀yẹ ayẹyẹ òun ni Jomti Hamdie ti gbà o gẹ́gẹ́ bí arábìnrin tí ó kúrú jùlọ lágbàáyé ó ní nígbà tí wọ́n kọ́kọ́ bí Jomti Hamdie wọ́n ní a sábà máa dìkúkú dìkúkú ó jẹ́ ẹni tí ó máa ń banújẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé Ọlọ́run ṣe dá òun báyìí wọ́n ní kì í jáde kì í rẹ́rìn kì í ṣeré nígbà tí wọ́n bí Jomti Hamdie o wọ́n wá ní nígbà tí àwọn tí wọ́n máa ń ṣe àwárí àwọn ohun mẹ́rìírí lágbàáyé tá a mọ̀ sí àwọn Guinness Book of Record ni wọ́n wá ṣe àwárí rẹ̀ o ni wọ́n wá kéde rẹ̀ wípé òun ni arábìnrin tí ó kúrú jùlọ lágbàáyé láti gbà wípé láti ìgbà náà òun ni jọmtì jọmtì ti ń dárayá ni ó ti ń báwọn ènìyàn ṣeré ló sì ti ń fi gbogbo ìgbà ni ó fi ń dá ẹ̀rín pa ẹ̀kẹ́ ara rẹ̀ àti àwọn alábàágbépọ̀ rẹ̀ ṣẹ̀wárí jọmtì hamgẹ̀ tẹ̀ ń wò yìí gẹ́gẹ́ bí mo ti ṣe sọ lẹ́ẹ̀kan ó ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ nígbà tí wọ́n bi jọmtì hamgẹ̀ léèrè wípé ǹjẹ́ irú iṣẹ́ wo lòun láti ṣe ó ní iṣẹ́ òǹṣeré orí ìtàgé òun ló wù òun púpọ̀ o láti máa ṣe àmọ́ òun ò ní lọ́kàn pínpín lọ́kàn láti fọ́kọ tàbí láti bímọ ó ní òun ò ní lọ́kàn bẹ́ẹ̀ rárá àti rárá o ó ní láti ìgbà tí òun ti ṣe ìfọ̀wánilẹ́nuwò papọ̀ pẹ̀lú arákùnrin tí ó kúrú jùlọ lágbàáyé ní òun tó wá rí wípé ṣé bí òun ṣe wà yìí òun tún sì ẹni tí òun ga jùlọ ó ní látìgbà náà lòun ti ń dúpẹ́ fọlọ́run fún èèyàn tí òun jẹ́ tóun sì ti ń lo gbogbo ẹ̀bùn òun tóun ti ń lò lọ́nà àrà ó ní gbogbo ènìyàn ni wọ́n sábà máa ń ṣe kí ni ran òun lọ́wọ́ o nígbà yóò tóun bá nílò ìrànlọ́wọ́ tóun bá jáde ó ní aṣọ tóun wọ̀ ó lóun òun kì í sábà rí i lọ́jà nítorí irú èèyàn tóun jẹ́ ó ní ṣùgbọ́n òun ní ẹnìkan o ti máa ń bóun dìídì ran aṣọ tòun nítorí wípé ẹni náà ni òun yàn láti máa bóun ran aṣọ tòun bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé ìgbé ayé Jomty Hange ló ti bẹ̀rẹ̀ sí ní gba àrà ọ̀tun láti ìgbà náà lọ́hùn-ún Jomty Hange òun ni ìwé ìtàn ló sọ fún wa wípé òun ló kúrú jùlọ lágbàáyé o gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ lọ ẹ má gbàgbé láti subscribe sórí Àṣà Tèmi TV nígbà tí a a ó tún máa mú àwọn ohun mérìírí mérìírí lọ́tún lọ́tún wá sí ojú ìwòran yín Jomty arábìnrin tí ó kúrú jùlọ lágbàáyé ó ti di ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ lórí àkọ́tún ètò yìí títí di ìgbà náà ń kọ́ ire o ó dìgbà.